ká dúpẹ́ lọ́wọ́ olódùmarè fún ohun tó ṣe fún ayé wa gbogbo yẹn gbóhùn sókè yẹn ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó jẹ́ ààbò fún ayé wa ọba tó jẹ́ agbára fún ayé wa ọba tó jẹ́ bí ìsáájú ńlá pé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ṣe pé jésù ṣe o ò tó pọ̀ ní pàtàgbára ò tó ń wá gbá lọ́wọ́ wọ́n la lógo fúri ọ̀fẹ́ yìí ọlá yìí lógo fún àánú ńlá tá a rí gbà ẹ ká bẹ̀rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run onítọ́jú ayé mi ò ṣe o ẹni mọ̀ Ísírẹ́lì mo gbé ọ̀gá owó tó pọ̀ nípa tí agbára gbogbo ìrọ̀fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé Jésù ṣe o Jésù tó pọ̀ nípa tí agbára Jésù tó ní gbogbo agbára lọ́wọ́ gbogbo ìrọ̀fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olùgbàlà ó olùgbàlà ayàn ọ́ olùgbàlà gbé ọ ga ẹ ká gbóhùn asókè ká yìn jésù àwa yóò máa yìn ọ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹ ká bẹ̀rẹ̀ sí gbé jésù yìí ga fún orí ńlá ṣe nínú ayé wa gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún orí orí ọ̀fẹ́ ìgbàlà ńlá ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù pé jésù ṣé o. Jésù tó pọ̀ nípa tó gbára ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ Jésù ṣe o forí ọ̀fẹ́ látó fún mi fọwọ́ àánú láti mo rí gbà fọwọ́ ògo ìwọ Ọlọ́run lórí ayé mi ẹ ká lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ olùgbàlà tó pọ̀ nípa tó gbára Jehovah ayọ̀ let's thank him let's appreciate him. Let's give that honor that is due to him. Ẹ fi gbogbo ògo ètò yẹ Ọlọ́run yìí ètò yẹ lórí ayé wa. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ògo rẹ̀ lórí ayé wa àtẹwà rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé wa sẹ́. Let's lift our voice and bless the Lord. Ẹ ká gbóhùn wa Ká yìn Jésù sẹ́ẹ́ fún orí ọ̀fẹ́ fún àánú fún ìyìn rẹ̀ lórí ayé wa ẹnìkan gbé ohùn rẹ̀ sókè kó yìn ín bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí bẹ́ẹ̀ kó fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run gbàlà ó máa ṣeun ọlọ́run mo yìn ọ́ wọ́n tó pọ̀ nígbà tá a gbá lórí ayé mi ìwọ gbogbo ògo mi fún lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Jésù ṣe o Jésù ṣe o Jésù ṣe o Jésù ayọ̀ wà pátá ìjìnlẹ̀ ńlá wà pátá agbára ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọmọ Ọlọ́run fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí lórí ayé rẹ sẹ́ thank Jesus dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ṣe dúpẹ́ fún ẹwà rẹ̀ ní gbogbo ọ̀nà ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá yìí ọba tó jẹ́ agbára fún ọ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrìn àjò ayé rẹ̀ sẹ́ ọba tí òjò dàrú lift your voice and bless the over God ẹ ká bu ẹ̀mí ìmórí hàn sí ọlọ́run pé jésù ṣé o jésù olóore ọ̀fẹ́ o ṣé o aláàánú mi ò mọ̀ ṣe é wọ́n tó pọ̀ nígbà tá a gbára ọmọ ṣe lórí ayé mi wọ́n ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ fún ohun tó ń ṣe wọ́n ni mo fìyìn fún ìwọ alpha àti omega ìwọ ìbẹ̀rẹ̀ ohun gbogbo ìwọ ìbẹ̀rẹ̀ ohun gbogbo ìwọ agbára mi I worship you God mo dúpẹ́ fún ohun tó ń ṣe o olúwa mo yàn ọ́ fún ohun tó ń ṣe lórí ayé mi jésù ṣe o jésù ṣe o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tí òjò jẹ́ ní àgbégbìn ọba tó òjò di ẹni lift up voice and give that praise to him ògo ọlọ́run lórí ayé rẹ lórí ayé ọmọ rẹ gbogbo bẹ́ẹ̀ kó dúpẹ́ ọba tó tọ́jú ayé wa ọba tọ́jú rẹ thank you Jesus o ṣe lórí ayé mi ọlọ́run mo ọ ẹnìkan gbé ohùn rẹ̀ sókè kó yìn ẹ ká dúpẹ́ lọ́wọ́ alágbára yìí o ọba tí òjò bàjẹ́ fún ọ ọba tí òjò dàrú fún ìrìn àjò ayé rẹ ni ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù fún ohun tó ṣe ohun tó ṣe lórí ayé ọmọ rẹ ohun tó ṣe lórí ìrìn àjò rẹ sẹ́ màmá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ká fẹ̀mí ìmoore hàn sí Olódùmarè yìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ Let's exalt Jesus. Jẹ́ ká gbóhùn wa sókè ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run mi ò mọ̀ ṣe. Ọlọ́run mo yàn ó. Ẹlẹ́dàá mi mo gbé ọ̀gá o. Wọ́n tó daṣọ àṣírí bò mí. Wọ́n tó daṣọ àṣírí bò ayé mi. Wọ́n tó fún mi lórí ọ̀fẹ́ ìgbàlà. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù. Kábíyèsí ó ṣe o. Kábíyèsí mo yàn ọ́. Ọlọ́run mi mo yìn Ọlọ́run mi gbé ọ Thank you Lord Jesus. Ọba tí òjò dúró tì ọ́, ọba tí òjà yóò béèrè pé Ọlọ́run rẹ dà. Bẹ́ẹ̀ ni, thank him. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó fa agbára fún wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù, ọba tó fún wa lórí ọ̀fẹ́ ńlá, ọba tó ṣàánú ayé wa. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. pé Jésù ṣe o ọlọ́run mi ò mọ̀ ṣe ọlọ́run mi mo yìn ọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹ ká fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run let's give our praise to him dúpẹ́ lọ́wọ́ Jésù yìí gbé fún orí àfẹ́ àánú àtààbò rẹ̀ lórí ilé rẹ̀ lórí ọ̀nà rẹ̀ gbogbo ọba tí òjò jẹ́ ní àgbègbè ọba tó gbà ọ́ lọ́wọ́ ìyà ẹni mọ Ísírẹ́lì tó gbà ọ́ lọ́wọ́ ẹkún ẹni ọmọ Ísírẹ́lì tó gbà ọ́ lọ́wọ́ òṣè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run mo fi gbogbo ògo fún ìwọ mẹsáyà ìwọ mẹsáyà ìwọ ọba ńlá ìwọ alágbára gíga lórí ayé àwọn ọmọ mi gbogbo thank you lord jesus the lord that been faithful ọba tó jẹ́ òtítọ́ sí ọ̀rọ̀ rẹ̀ fún ayé rẹ̀ ọba tó jẹ́ òtítọ́ fún ọ̀rọ̀ rẹ̀ lórí ilé rẹ̀ lórí ayé ọmọ rẹ ń kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run thank you God thank you Jesus thank you everlasting Father thank you Jesus mo yìn ọ́ mo yìn ọ́ mo yìn ọ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọba tí ò jẹ́ kí ìrìn àjò ayé rẹ bàjẹ́ o ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo gbé ọ ga thank you Jesus. Thank you, Lord, for your love. Thank you, Lord, for your grace. Thank you, Lord, for your kindness. Thank you, Lord, for your goodness. Thank you, Father. Thank you, Jesus. Mú yìn ọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Fẹ̀mí ìmúre hàn sí Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù. Jésù tó gbà ọ́ lọ́wọ́ ìyà. Èyí tó ọ́ lọ́wọ́ ẹkún. èyí tó gbà lọ́wọ́ òṣè ọba tí òjò rí bẹ́ẹ̀ bí ọ̀tá ṣe rò ó thank you jesus ọlọ́run mo yìn ọ́ ẹnìkan dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹnìkan gbé jésù yìí ga ẹnìkan fẹ̀mí ìmúre hàn ẹ̀ka fẹ̀mí ìmúre hàn sí ọlọ́run sí ọlọ́run wa yìí fún aláàánú wa yìí fún olórí ọ̀fẹ́ wa yìí thank you jesus thank you lord of love gbọ́ àdúà orúkọ jésù kristi olúwa wa ìjẹun tó bá ń gbọ́ mi ẹ sọ pé ń gbọ́ mi you can say you can you can type i can hear you ẹ sọ ayé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí ọba tó gbà wá lọ́wọ́ ẹkún ọba tó jò rí bẹ́ẹ̀ ó mà tọ́pẹ́ ó jọpẹ́ lọ́run ń pẹ́ kó fìyìn fún ọlọ́run yìí ọba tó ń bọ ìrìn àjò ayé rẹ̀ ń pẹ́ kó lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ pé Jésù ṣe o mo tó ń bá mi rìnrìn àjò ayé mi tí òjò ń dàrú mọ́ mi lọ́wọ́ ọ̀tá fẹ́ kó dàrú ọlọ́run ò jẹ́ ọ̀tá fẹ́ kó bàjẹ́ ọlọ́run ò gbà fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó fi gbogbo ẹ̀mí ìmoore hàn sí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ pẹ́ díẹ̀ tó moore ní àṣálẹ́ yìí ọlọ́run mọ rí orí rẹ o lórí ayé mi mo mọ̀ ọ́ mo mọ rírì orí rẹ lórí iṣẹ́ mi o mo mọ rírì rẹ̀ lórí ayé ọmọ mi dúpẹ́ dúpẹ́ dúpẹ́ Jésù o ṣé o Jésù o o èmi dúpẹ́ bàbá èmi dúpẹ́ ọmọ. èmi dúpẹ́ bá. Hey, Jésù Jésù ṣé o mo yàn Jésù ṣé o. ọba tó pọ̀ nípa dágbára bàbá mi ńlá olórí ọ̀fẹ́ aláàánú mi o ọba tó gbà lọ́wọ́ ìyá ayé sẹ́ ọba tí òjò dùn sáyé rẹ ni mò ń o àjàgùn ṣẹ́gun olórí. ṣẹ́gun. kábíyèsí ó ṣe o kábíyèsí mo yàn ọ́. jésù ó ṣe o mo yàn ọ́ jésù mo yàn ọ́ mo gbé ọgbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣàánú fún ọ ọba tó jáyé yẹn jìyà gbé ọba tó gbọ̀ ọ́ lọ́wọ́ ìyà ọba tó jáyé rẹ̀ rẹ́kùn ẹ o ṣe o ayé fi lọ́ ìdí ni káwọn pa ọlọ́run ni ò jẹ́ o dúpẹ́ lọ́wọ́ olódùmarè yìí pé jésù ṣe lórí ayé mi ò ṣe jésù ṣe ọlọ́run mo yìn ọ́ fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún ọ̀fẹ́ tó fún dúpẹ́ lọ́wọ́ jésù fún ọ̀fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá tó gbọ́ ọ́ olùgbàlà máa ṣe ó gbọ́ àdúrà lórúkọ jésù olúwa wá jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo nínú ayé mi olúwa dáríjì ẹ sọ fún jésù sẹ́ ọlọ́run dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo lift your voice and begin to ask the lord pé kẹ́ni máa israẹli kó dáríjì kí ẹ̀jẹ̀ jésù kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ́ in any areas of life that we have sinned against the lord gbogbo ọ̀nà tó bá ti ṣẹ̀ sí ẹ pe orúkọ jésù sẹ́ẹ́ pé kí ẹni máa Ísírẹ́lì kó dáríjì ọ́ ẹ pe orúkọ Jésù Olúwa dáríjì mi jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó pa ẹ̀ṣẹ̀ mi somebody lift your voice and pray to God Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo gbogbo àbàwọ́n mi níwájú Ọlọ́run orúkọ Jésù sẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Olódùmarè olúwa dáríjì mi ẹ sọ fún jésù sẹ́ màkàpà rọ́ṣà káyàbà orúkọ jésù gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì ẹ sọ fún ọlọ́run alààyè pé kí ọlọ́run kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì ẹ sọ fún jésù pé kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì all our sin ẹ pọ orúkọ jésù olúwa dáríjì olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì ẹ po orúkọ jésù sẹ́ ẹ sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi ẹ pe jésù sẹ́ kí ọlọ́run kó dáríjì ọ ẹ sọ fún jésù ìwọ ẹ̀jẹ̀ ńlá tata sórí igi àgbélébùú ìwọ ẹ̀jẹ̀ ńlá ìtata sórí igi àgbélébùú ẹ po orúkọ jésù sẹ́ pé kí ọlọ́run kó dáríjì sọ fún ọlọ́run alààyè pé kí olúwa kó dárí gbogbo àṣírí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo níwájú olúwa all our sin before the Lord, all our iniquity, gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ ọkọ̀ Jésù Olúwa dáríjì ìwọ ẹ̀jọ̀ dàgùtàn ó yá pa gbogbo ẹ̀ṣẹ̀ ìwọ ẹ̀jọ̀ dàgùtàn ó yá pa gbogbo ẹ̀ṣẹ̀ ìwọ ẹ̀jọ̀ gbogbo orúkọ Jésù ẹ̀jọ̀ dáàgùtà kó wẹ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo nù all our sin before the Lord gbogbo tó lè dènà àdúrà mi gbogbo tó lè mú mi tó lè jẹ́ kí n má rogo ẹ̀ gbogbo tó jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbogbo tó jẹ́ kí n rí àánú Olódùmarè ẹ po orúkọ Jésù sẹ́ màkàrí àmà ó ṣàtàyàbà sọ fún ọrùn pé kí Olúwa kó dáríjì ìwọ ẹ̀jọ̀ dáàgùtà kó dá gbogbo àbàwọ́n mi o lórúkọ jésù sọ mí di mímọ́ orúkọ jésù sẹ́ ẹ̀jẹ̀ jésù ó yá sọ mí di mímọ́ ẹ̀jẹ̀ jésù ó yá sọ mí di mímọ́ ẹ̀jẹ̀ àgbàdua lórúkọ jésù kí ẹ̀jẹ̀ rẹ̀ kó sọ di mímọ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó tó ayé rẹ̀ ṣe orúkọ jésù sẹ́ ẹ̀jẹ̀ ọ̀dàgùtà ó yá sọ mí di mímọ́ gbọ́ àdúà lórúkọ jésù kìsì olúwa wẹ́ pé orúkọ jésù olúwa àánú ọlọ́run jọba lórí ayé mi láti sin lọ olúwa ṣàánú fún mi ayé mi yìí dọ́là àánú gbà ẹ porúkọ jésù ayé mi yìí dọ́là àánú gbà ẹ pe jésù sẹ́ ilé mi yìí dọ́là àánú gbà orúkọ jésù sẹ́ ẹ sọ fún ọlọ́run alààyè pé kí ayé rẹ kó láàánú gbà pé kí ọlọ́run kó fi àánú wo ayé rẹ wò ó yẹ sọ́dàdúà orúkọ jésù olúwa jọ̀ọ́ jẹ́ rẹ gbà ẹ po orúkọ jésù sẹ́ makaba rosso torí aba rìpọ̀só nítorí ṣé ń tilẹ̀ bọ̀ orúkọ jésù olúwa jẹ́ ráàánú rẹ gbà ìwọ àánú ńlá ètò fọhùn lórí gàgbélébù ìwọ àánú ńlá lórúkọ jésù ètò fọhùn lórí gàgbélébù ìwà àánú ńlá wọ́n tó tó fọhùn lórí àgbélébù ìwà àánú ńlá tó fọhùn lórí àgbélébù ní orúkọ Jésù ní orúkọ Jésù ó yá fọhùn fáyé mi Jésù ìwà àánú ńlá kó fọhùn fáyé mi ìwà àánú ńlá fọhùn fún ayé mi pé orúkọ Jésù ìwà àánú ńlá fọhùn fáyé mi ìwà àánú ńlá fọhùn fún ayé mi. Orúkọ Jésù ìwọ àánú ńlá lórúkọ Jésù ìwọ àánú ńlá kó fọhùn lónìí lórúkọ Jésù ìwọ àánú ńlá kó fọhùn lórí iṣẹ́ rẹ ìwọ àánú ńlá kó fọhùn nú ayé rẹ ìwọ àánú ńlá kó fọhùn nú ayé ọmọ mi ẹ pọ orúkọ Jésù sẹ pé kí àánú ńlá kó fọhùn nínú ayé rẹ lónìí orúkọ Jésù sẹ àánú ńlá. kó fọhùn lórúkọ Jésù Olúwa jẹ́ kí àánú rẹ kó fọhùn jẹ́ kí àánú rẹ rẹ kó fọhùn jẹ́ kí àánú rẹ rẹ kó fọhùn fún ayé porúkọ ọ̀nà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 pé kọ́lọ́run kó ṣàánú fún ọ pé kọ́lọ́run kó ṣàánú fún ọ ẹja pé orúkọ Jésù pé kọ́lọ́run kó ṣàánú lórí iṣẹ́ pé orúkọ Jésù sẹ́ Olúwa ṣàánú fún mi ayé mi jó ráàánú gbà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa pé orúkọ Jésù ìwọ orí ọ̀fẹ́ Ọlọ́run dájú fún ayé mi láti sin lọ Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún ìrìn àjò ayé mi má jẹ́ jìyà má jẹ́ sọkún kó porúkọ Jésù dòwàsẹ́ Olúwa ṣàánú fún ìrìn àjò ayé mi mọ́ jẹ́ ń jìyà mọ́ jẹ́ ń sọkún nínú ọdún eré tó kù ọdún ẹ parí ní ìrìn àjò ayé mi gbogbo bàbá Olúwa ṣàánú fún ayé mi mọ́ jẹ́ ń jìyà mọ́ jẹ́ ń sọkún ó yẹ sọ dàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára o ilé tó kù fún ìrìn àjò ayé mi bàbá ẹ̀mí mọ́ jẹ́ ń jìyà mọ́ jẹ́ ń sọkún ó yẹ ó yá ń bolo wàsẹ́ lórúkọ Jésù Olúwa má jẹ́ n jìyà má jẹ́ n sọkún lórí ọmọ lórí iṣẹ́ mi gbogbo Ọlọ́run ńlá ní ó gbàdúrà ló ò gbọdọ̀ jẹ́ ìyà táyé káyé má ayé rẹ ìyà táyé kọ mọ́ iṣẹ́ rẹ orúkọ Jésù ẹ̀mọ́ má jẹ́ n jìyà má jẹ́ n sọkún gbogbo aṣọ ìyà gbogbo aṣọ ẹkún lórí ayé mi lónìí Olúwa bá ń bọ̀ ẹ orúkọ Jésù ẹ̀mọ́ bọ̀ ó gbọdọ̀ jìyà ó gbọdọ̀ sọkún ó gbọdọ̀ jìyà o gbọ́dọ̀ sọkú o gbọ́dọ̀ jìyà o gbọ́dọ̀ sọkú o gbọ́dọ̀ jìyà o gbọ́dọ̀ sọkú o gbọ́dọ̀ jìyà o gbọ́dọ̀ sọkú orúkọ Jésù o gbọ́dọ̀ jìyà o gbọ́dọ̀ sọkú sọ fún Ọlọ́run alààyè o gbọ́dọ̀ jìyà o gbọ́dọ̀ sọkú sọ fún Ọlọ́run alààyè Ọlọ́run má jẹ́ jìyà Olúwa má jẹ́ n ní orúkọ Jésù ayé mi ò gbọ́dọ̀ jìyà ẹ bá wo aṣọ ìyà ẹ bọ̀wọ̀ ẹ mú májẹ̀mú ìyà kúrò lórí ayé mi ẹni tá bá kọ ìyàmú láyé ẹ yóò jẹ ni ẹ po ẹ mú májẹ̀mú ìyà kúrò lórí ayé mi ẹ po ọlọ́run májẹ̀mú ẹ mú májẹ̀mú ẹkún kúrò lórí ayé mi o mi ì gbúdọ̀ farúgbó ẹkún mi ì gbúdọ̀ farúgbó ara sún mi ì gbúdọ̀ ọ̀dọ́ lágbá sunkún o lórúkọ jésù mi ì gbúdọ̀ sunkún lọ́sàn-án ayé mi bẹ́ẹ̀ ló wúlò àárọ̀ ayé ayé ò gbúdọ̀ sunkún àní porúkọ jésù ẹ bá ń ba májẹ̀mú ìyà lórí ayé mi lórúkọ Jésù lórí ọmọ gbogbo májẹ̀mú ìyà Olúwa yí dànù májẹ̀mú ìyà lórí ayé mi yí dànù májẹ̀mú ìyà ní orúkọ Jésù gbàdúrà sẹ́ pé kí Ọlọ́run kó mú májẹ̀mú ìyà kúrò lórí ayé rẹ̀ lórúkọ Jésù òwúrọ̀ sọ̀kò àṣẹ kótókókó pẹ́rẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́tẹ́ màsí kótókó kẹ́tẹ́kẹ́tẹ́ bọ́ àná gbàdúrà pé kí Ọlọ́run kó mú májẹ̀mú ìyà kúrò nínú ọ̀ràn rẹ̀ lórúkọ Jésù lórí ọmọ rẹ̀ gbogbo májẹ̀mú ìyà olúwa mú kù májẹ̀mú ìyà ayé mi ẹja gbà sọ fún ọlọ́run olúwa bá mú májẹ̀mú ìyà kù nú mi gbogbo gbogbo gbogbo àkọọ́lẹ̀ ìyà lórí ayé mi gbogbo àkọọ́lẹ̀ ìyà gbogbo ọ̀rọ̀ ìyà lórí ayé mi gbogbo ọ̀rọ̀ ẹkún lórí ayé mi gbogbo ọ̀rọ̀ ẹkún lórí ayé mi ẹ̀mọ́ má bẹ̀rẹ̀ sọ́dí asán ayé mi ò gbúdọ̀ jìyà lórúkọ jésù mi ò gbúdọ̀ ṣàṣedànù o ayé mi ò gbúdọ̀ mọ́ àmú bọ́ ó yẹ kó orúkọ jésù o ayé rẹ ò gbúdọ̀ jìyà ayé rẹ ò gbúdọ̀ mọ́ àmú bọ́ lórúkọ jésù ojú ò gbúdọ̀ tì mí ayé àgàpà tó kàtà gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa lónìí máa ráyọ̀ mi gbà bàbá. ọlọ́run kó rántí iṣẹ́ rẹ̀ sí ire láyé kó daṣọ ayé rẹ ní òun Ani a ní gbogbo mọ́jẹ̀mọ́ mọ́ ṣe rere gbogbo mọ́jẹ̀mọ́ àtẹ̀lé ayé ẹni kiri gbogbo mọ́jẹ̀mọ́ àfìyàjẹ ayé ẹni gbogbo àkọọ́lẹ̀ òkùnkùn lórí mi lónìí mo ní ẹni tó bá kọ́ mọ́ àfitọ́lọ́run bá gbà ó àfitọ́lọ́run bá gbà ẹlòmíràn ṣe tì kò lè rí mú àfitọ́lọ́run já ọgbà lónìí ẹ porúkọ Jésù lónìí kẹ fún mi ní ayọ̀ mi dandan ni kẹ ṣe fún mi ọlọ́run ayọ̀ ni ó dùn mí nú lórí ọmọ mi ọlọ́run ayọ̀ ni ó dùn mí lórí iṣẹ́ mi ọlọ́run ayọ̀ ni ó dùn mí lórí ilé mi ẹ po orúkọ jésù ọlọ́run ayọ̀ ni makabakusha kaparusada bakunda kiporasate bakunda kuda kapatikete makoto yama sundori mekete makobra dosi ketebo ẹ po orúkọ jésù ọlọ́run ayọ̀ ni ó kó ṣìyànú ayé. ọlọ́run ayọ̀ ní kò ṣe ọ̀nà ayẹ̀ borúkọ jésù lónìí kò dé lónìí gbà yín la lónìí kò dé lónìí gbà yín la lónìí kò dé lónìí gbà yín la ní orúkọ jésù kò dé lónìí gbà yín la ẹ pé orúkọ jésù àpárùsọ tó kẹsẹ ya ó dán kó wọn ayọ̀ kó ṣẹlẹ̀ ó dán kó wọn ayọ̀ kó ṣẹlẹ̀ májèmú májèmú májèmú májèmú májèmú lórí ayé mi. májẹ̀mú májẹ̀mú lórí ayé ọmọ àbí gbogbo àkọọ́lẹ̀ ibi lórí ayé mi lónìí ẹ̀yin ọgbọ́n rẹ bẹ̀rẹ̀ ṣe parẹ́ gbúà gbúà lórúkọ Jésù Kristi Olúwa wẹ́ porúkọ gbogbo ibi tí ayé yàn mọ́ mi lóògùn sọ pé èyí ò lè gbá rere kó má gba ibi bó lè yí ibi tirẹ̀ dànù lórúkọ Jésù ẹ̀pọ̀ ní ìró ayọ̀ ńlá àwọn olódodo ni ẹ̀pọ̀ gbogbo májẹ̀mú ibi lórí ayé mi gbogbo májẹ̀mú kó má to kó fà kó má to gbogbo májẹ̀mú má rí ṣe gbogbo májẹ̀mú má ga gbogbo májẹ̀mú abáyé ẹni jà abáyé ayé ẹni rìnrìn àjò gbogbo májẹ̀mú amú ayé ẹni sọkún kẹ́yìn ayé rẹ̀ lórí ayé mi sẹ́ olúwa fàṣọ ìyá olúwa sọ́ọ́dì asán ó yẹ sọ́ọ́dàdúà orúkọ jésù màtẹ́ka parúṣọ tótó tẹ́kẹ́tẹ́ màtótótótó kẹ́tẹ́kẹ́tẹ́ bọ̀ màtórí amakoso tótó kẹ́lẹ́ bọ̀ màsí kẹ́tẹ́kẹ́tẹ́ bọ̀ matoko prendo siketelebo matoko prendo sikalaba ẹgbàá ládùá maseto tó tekelebo Jesu. matoka paru sekelebo orúkọ Jésù nanana mako sotelebo orúkọ Jesu sẹ mateka pari amakasata orúkọ Jésù gbogbo májẹ̀mú yà lórí ayé mi ó yá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́.

matari amasatale abakapaya matori amasikelebo boluko jesu baje baje baje boluko jesu matatatataba boluko jesu matekatakata boluko jesu ikatatata raparusetelebo andari ababa wasotoleaba oluwabaja ni oluko jesu ni oluko jesu ni oluko jesu, ni oruko jesu. ní orúkọ Jésù ní orúkọ Jésù ó yá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ orúkọ Jésù kó bàjẹ́ màsíkò torí àmàkápá tẹlẹbù màtẹ́ka táríàbà ẹ pọ orúkọ Jésù màtàjẹ́ kẹrìẹ́bù sọ́tẹ́lẹ́bù màtọ́rí àmàsíkẹ̀ tẹ́lẹ̀bà orúkọ Jésù ní orúkọ Jésù ó yá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ orúkọ Jésù olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ ní orúkọ jésù repatori amasiko lọba ní orúkọ jésù ní orúkọ jésù olúwa bàjẹ́ olúwa bàjẹ́ gbúàdúà lórúkọ jésù kristi olúwa ẹ porúkọ olúwa fàṣọ ìyàmíyà ẹ mú ẹ kúkú lórí ayé mi olúwa fàṣọ ìyàmíyà ẹ mú òṣì kúrò lórí ayé mi orúkọ jésù ẹ faṣọ yamíyà ẹ mú ẹ kúkú lórí ayé mi maziko ropa sike telebo matoria masike telebo ẹ faṣọ yamíyà ẹ mú ẹ kúkú lórí ayé mi ní orúkọ Jésù ẹ faṣọ yamíyà ẹ mú òṣì kúrò lórí ayé mi gbogbo ìyẹn porúkọ Jésù pé kí ẹni máa ń ṣàlẹ̀ kó faṣọ ìyá rẹ̀ rẹ̀ pé kó mú ẹ kúkú lórí ayé rẹ̀ ó yáyá orúkọ Jésù orúkọ Jésù Olúwa fàṣọ ìyàmíyà ẹ mú lórí ayé mi o ẹ mú lórí ayé ọmọ mi ẹ mú lórí ayé mi somebody pray that prayer matoria makatayaba raadayaba kò sotoyabo orúkọ Jésù ẹ fàṣọ ìyàmíyà ní orúkọ Jésù màsó tótótótó kẹlẹ́wọ̀n orúkọ jésù máa tẹ kẹtẹkẹtẹkẹtẹkẹtẹ bá máa sí kẹtẹkẹtẹkẹtẹ máa sí kẹtẹkẹtẹ lórúkọ jésù lórúkọ jésù ẹ fàṣọ àyà mi ẹ mú ẹkú kò lórí ayé mi ẹ mú ọwọ́ kọ́kọ́ kò lórí iṣẹ́ mi ẹ mú ọwọ́ ogun kò lórí ayé mi ẹ mú ọwọ́ ogun kò lórí ayé mi lórúkọ jésù ẹ fàṣọ àyà mi ẹ bá ń bọ́ aṣọ ayé mi somebody pray pé kí ọlọ́run kó fàṣọ àyà yẹn kó mú ẹkún kò lọ ayé ní orúkọ Jésù ní orúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù gbúàdúà Olúwa Olúwa ìyà ìṣòro ọbẹ̀ bàbá máa jẹ ń jìyà óyá Olúwa kábíyèsí Ọlọ́run ìyà kì í ṣòro. ọlọ́run kó parẹ́ gbogbo májẹ̀ kẹ́nìkan gbàdúrà bẹ́ẹ̀ kẹ́nìkan gbàdúrà bí ṣe bó ṣe kú bó ṣe kú bó ṣe kú oṣù kékeré tó gbìn parí sọ pé bẹ́ẹ̀ kó bá jẹ̀mú yẹn jẹ́ olúwa bó ṣe kú kọ́dún kékeré tó parí pàápàtọ̀ ó bá kú díẹ̀ kọ́dún ìparí ràtẹ́lẹ̀ mi ẹ̀ mo fẹ́ kó gbà olúwa má jẹ́ rí ìpọ́njú olúwa ó ṣe kú dọ́kọ́dún ìparí kékeré kọ́dún olúwa má jẹ́ rí ìpọ́njú father don't let me suffer má jẹ́ jìyà olúwa láyé mi ṣùgbọ́n bẹ́ẹ̀ kó gbà bó ṣe kú oṣù kékeré tó rí ìbáyìí o bọ́ọ̀rù bẹ̀ sí gbogbo ìpọ́njú tó ń bẹ lójú ọ̀nà kó wájú ẹ̀ lórúkọ jẹ́ olúwa má jẹ́ ìpọ́njú má jẹ́ ìpọ́njú lórí ọmọ má jẹ́ ìdààmú lórí iṣẹ́ má jẹ́ ìpọ́njú lórí èmi gangan lórúkọ Jésù ọlọ́run bẹ̀ sí bàjẹ́ o bẹ̀ sí bàjẹ́ gbogbo ìpinnu òkùnkùn yìí kọ́dún yìí tó parí fún ayé mi gbogbo májẹ̀mú ẹkún lórí ayé mi olúwa yí dànù olúwa yí ẹ yí dànù Maroba kapatoko toko toko tokete. Majika toko prede kete keda. Oda da o loru o jesu majari konju. Majen damu. Loru ko jesu majari konju. Loru ko jesu majen damu. Ane baladwa makaba rosu tokata. Ekpo ko jesu masike teri amakaba rusate. Ekpo matoria masike teria makose teliabo na prende kete de katariaba matoria masike telebo materia masike lebo materia makuse telemasentelebo materia makuse keleaba mareba korea masike telebo borúkọ jésù materia masike lemoa borúkọ jésù sẹ ripantariaba ripanteria matekaliabo. orúkọ jésù ní torí àmà ṣíkàlàbà orúkọ ògbúdọ̀ rí ìpọ́njú ògbúdọ̀ jìyà ẹ sọ fún ọlọ́run olúwa má jẹ́ rí ìpọ́njú lórúkọ jésù olúwa má jẹ́ jìyà ní orúkọ jésù tàdákà tẹ́kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ṣí kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́ olúwa má jẹ́ rí ìpọ́njú gbogbo má jẹ́ rí ìpọ́njú gbogbo agbára tó fẹ́ fi àjáyé mẹ́ gbogbo ìyàkà tó fẹ́ fi mi sí wàhálà lórúkọ jésù gbogbo ìdẹ́kun òkùnkùn lórí ayé mi bàbá ọrùn yídà lóyè mi lónìí la capo mashike de lebo mekete keto koto ketele mashike tente tete marie makuta kapati makombra do kapate ripashika tekete mateke teke tekewa masike teke tekete masike teke tekete orúkọ Jésù ò gbọ́dọ̀ rí ìpọ́njú ayé rẹ ò gbọ́dọ̀ jìyà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa kó ṣe mí láàánú sẹ́. wọ́n pò lógo rẹ̀ ọba tó ṣe mí láàánú èrè wọ́n kò kìkì rẹ̀. fẹ́ kó pokọ Jésù Olúwa ṣàánú fún mi ẹ dá mi lóhùn níbi àyè ńlá wọ́n tó dá wọn ti ṣáájú lóhùn ó yá dá mi lóhùn lórí ọmọ mi lọ́hùn lórí iṣẹ́ mi bàbá ó ṣe mi láàánú sẹ́ o gbogbo kíkí rẹ ọba tó ṣe mi láàánú ee gbogbo kíkí rẹ sẹ́ kóromi jẹ́ ayé rẹ nu ni mò ń wí kó bá a sọ ìyà nínú ayé rẹ ni mò ń sọ kó sọ ìró ayé rẹ ni mò ń wí sẹ́sẹ́sẹ́sẹ́sẹ́ ṣẹṣẹ bó ní ọlọ́run kò ṣàánú fún ọ kó ṣe ọ ní àánú ayé rẹ ológo. Ọlọ́run ojú ọ. tí ayé gbẹ́sẹ̀ lé gbogbo tó yẹ kó jẹ́ tiẹ̀ tí ayé dì mọ́wọ́ olúwa gbà jáde ó sọ fún ìsọ pé ó nígbà tó bá dárágbára tán o ó ní àjàgà yìí ó jà lọ́rùn ẹ̀ lọ́rùn kó sọ dárágbára lónìí gbogbo àjàgà mú bọ́ àrọ́nà àbáyọ àìróore mú àìṣòore lásìkò tó yẹ kó ṣe ó yẹ kó bẹ̀rẹ̀ sí já gbogbo àjàgà òṣì gbogbo àjàgà ìbànújẹ́ kó bẹ̀rẹ̀ sí jánu ayé ẹ lónìí kọ́lọ́run kó daṣọ rú kọ́lọ́run kó ṣàánú fún ọ borúkọ Jésù pé kọ́lọ́run kó fi àánú bí ayé rẹ wò ni mò ń wí olúwa ṣe kankan ẹni máa sọ lè da ayé àwọn ẹ̀yìn ló olúwa ṣe fún mi gbúà gbúà orúkọ Jésù Kristi olúwa orúkọ Jésù olúwa mú aṣọ ìtìjú mi bá fàya lónìí gbogbo tó ń tì mí lójú gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ olúwa sọ di ayọ̀ fún mi lórí ọmọ mi lórí iṣẹ́ mi lórí ìrìn àjò ayé gbogbo tó ń tì mí lójú gbogbo tó ń bà mí láyọ̀ jẹ́ àtúrà ẹgbẹ́ kí n bá eh, ilé náà dẹ̀ sí ní o tó bá ṣe ilé náà tó wà ń bẹ̀ ilé tó wà ń bẹ̀ ẹni kọ́lọ́rọ̀ bẹ́ẹ̀ mú kú ilé náà tí mo rí náà ni kò jẹ́ kí gbogbo ẹ̀ náà ṣe òun ni kọ́lọ́run kò sọ dayọ̀ fún ọ gbogbo tó ń tì mí lójú gbogbo tó ń bà mí láyọ̀ jẹ́ gbogbo tó jẹ́ kí n ní ayọ̀ rere ó yá gbogbo ìyẹn pé orúkọ Jésù lónìí Olúwa yanjú ẹ̀ lórúkọ Jésù Olúwa yanjú ẹ̀ ẹ gbà ládùúgbà Olúwa yanjú ẹ̀ Olúwa yanjú ẹ̀ sọpọ́ lọ́run kó yanjú ẹ̀ èmi ò tó gbé wá lónìí o èmi ò mọ tó ń dààmú ọkàn rẹ sọpọ́ Olúwa yanjú ẹ̀ ẹ sọ mí daláyọ̀ ẹ sọ mí daláyọ̀ ẹ jẹ́ kí ayọ̀ mi kún lórí ọmọ mi ó ní kí n bèrè títí ayọ̀ mi ó fi kún Olúwa jẹ́ kí ayọ̀ mi kún lónìí o nínú àdúrà jẹ́ kí ayọ̀ mi kún òun kí n béèrè onítayọ̀ ó jẹ́ kí ayọ̀ kúnnú àdúrà yìí let my joy be full o God let my joy be fulfilled o God ní gbogbo ọ̀nà tí mo ti ń retí ìyanu jẹ́ rí ní gbogbo ọ̀nà tí mo ti ń béèrè ògbójókòó náà fara gbogbo èèyàn ojú òní tì ọ́ lórúkọ Jésù gbogbo yẹn lọ rí ìyanu orí ọ̀fẹ́ kó dájú fún yín ayé òní yọ̀ yìí àdúrà yín kó gbà olúwa kó daṣọ ró yín lórúkọ jésù aṣọ yìí olúwa kó daró yín aṣọ ìjẹpọlọrun kó daró yín ẹni sọkún gbàdúà lórúkọ jésù kristi olúwa wá ṣe mí lógo olódùmarè ọlọ́run. ló mú Jósẹ́fù lóko ìyá èmi lóko Ọlọ́run kò ṣe ọ́ lóko kíákíákíá. gbogbo tó ń dí lọ́wọ́ ẹ kúrò lójú ọ̀nà ìyanu táwọn èèyàn ń béèrè olúwa gbé wọn lọ́wọ́ olúwa kó bọ́ ọ pàdé gbogbo àìní rẹ gbogbo lórúkọ jésù oríire ò ní burú mo gbàdúrà fún gbogbo èèyàn yìí olúwa kó bá yín pàdé ní gbogbo àní yín gbogbo ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ayé yín retí tẹ̀ ń béèrè kó olúwa kó ṣe é ní orúkọ ayọ̀ yín kó kúnnú àdúrà yìí olúwa kó nawọ́ àánú rẹ̀ jáde sórí ọ̀rọ̀ yín kí ọ̀rọ̀ ayé ẹ kó lójú kó lójú tù ú kò ní dààmú mọ́ olúwa kó gba orílẹ̀-èdè yẹn fún ọ kó olúwa kó fún ọ níṣẹ́ rere tọkàn rẹ ń béèrè fún kí àwọn ọmọ yín kó yàn kan yanjú ọkàn yín kó balẹ̀ gbogbo èèyàn yẹ lọ rí orí olúwa o gbogbo èèyàn lọ bá àánú ọlọ́run pàdé ọwọ́ agbá olódùmarè kó ṣe àánú ayé ìyà kó tánú ayé ẹ̀gàn kó tán lórí ilé kó kó daṣọ àṣírí bò jẹ́ jésù kó ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni kó rí fún ayé yín mo gbàdúrà fún kẹ́ lọ síbi ìsinmi olóore tí ń wá ọ bọ̀ kó wá ọ kó rí ọ olóore tí ń wá ayé rẹ bọ̀ kó rí ọ kò ní ṣìnà mọ́ kò ní dààmú mọ́ ọkàn yín kò balẹ̀ ò ní sọmọnù lórúkọ jésù wọn náà ò ní parẹ́ ilé tó kù kọ́dún yín parí ò ní banújẹ́ ò ní sọkún mo ya omi yẹn sí ọkọ ọlọ́run kó yọ omi yẹn sí wọn agbá ọlọ́run kó wọnú omi yẹn lọ omi ẹ̀ kó gba agbára ó mú ìwòsàn wá ọwọ́ olúwa kó wà lára yín ilé yìí kó ní ìtura gbogbo oníṣòwò ṣọ́ọ̀tì mọ́ gbogbo òwò tó ṣe látijọ́ ẹ̀ tó ń dànù lórúkọ jésù kí ìmísí ọlọ́run kó wọnú ọwọ́ rẹ lọ o ò ní ṣòwò ṣọ́ọ̀tì mọ́ o owó rẹ kó bẹ̀ sí tàtàjèrè lórúkọ jésù owó rẹ kó bẹ̀ sí ní ìbùkún orí kọ́lọ́run kó gbé orí rẹ sókè láàrin ẹbí o ò ní bẹ́ẹ̀ ni ó sì rí fún ọ láì lórúkọ jésù kristi olúwa wa àmín mi gbọ́ àmín àmín lórúkọ jésù ẹ ká fi sọ́kàn pé àdúrà ìtẹ̀síwájú lọ́la by God's grace ọlọ́wọ́ ràn wá lọ́wọ́ ah, see you in the morning God bless you ọ̀fẹ́ dájú fún yín o ẹ ó ṣe rere o inú yín á dùn o ojú ò ní tì yín o God bless you thank you for being here bye bye.